imí ìrìn ọ̀jẹ́ ni ó sú òkìkí rẹ wá kàn káàkiri àárín ìgboro. kí náà lè mọ̀ ṣe. ọ̀kàlẹ̀ wọ́n ní bó ṣe ń gbé dúdú wọ́n ní bẹ́ẹ̀ ló ń gbé pupa bẹ́ẹ̀ ni ẹ̀mí yóò sì láàárọ̀ tó o bá tiẹ̀ gbọ́ gbogbo ẹ̀ wọ́n ń polówó nu tẹlifíṣàn wọ́n ń polówó nu rédíò wọ́n ń pariwo éèdì éèdì éèdì ẹ̀mí ẹ̀ jẹ́ kókó sí wa ọmọ yìí sùúrù sí i